nínú àwọn tíra rẹ̀ bákan náà ó náà ní at-tarikh as-saghir al-imam al-bukhari rahimahullah ní ìgbà tó kó tíra rẹ̀ sahih tó kó jọ gẹ́gẹ́ bí àwọn míì náà ni àwọn ẹni tó kọ kutubu sunan àti imam muslim nínú sahih tiẹ̀ àtàwọn olùmọ̀ púpọ̀ nínú àwọn tíra eléyìí tí wọ́n ti kó àdìtà nàbì muhammad sallallahu alayhi wa sallam jọ. a rí i nínú àwọn olùmọ̀ yìí báyìí wọ́n máa dá abala kan yà sọ́tọ̀ nínú tírà wọn eléyìí tó sì pé wọ́n máa pè ní kitabul adab ó ń bẹ nínú sahih bukhari ó ń bẹ nínú sahih muslim ó ń bẹ nínú kutubu sunan gẹ́gẹ́ bí sunan abi dawud an-nasa'i ibn majah wa tirmidhi nítorí pé a ti mà ibi tó bá jẹ́ pé ohun tí a máa bára wa sọ̀rọ̀ nípa rẹ̀ ń gbogbo gbà wọn náà làwọn òfin ṣẹ̀ríyà ó tọ́ kọ̀tọ́ ó tọ́ kọ̀tọ́ tó bá pé lẹ́yìn nìkan náà lèèyàn bá mójútó kìí sábà jẹ́ kí ọkàn kọ́lẹ̀ kìí sábà jẹ́ kí ọkàn kọjá nǹkan tó ṣe pé yọ̀rọ̀ ra máa rọ̀ ṣùgbọ́n àwọn bùkátà àwọn tíra táwọn náà tún sọ nípa al-adab ar-raqa'iq tí wọ́n kọ́ wa báwo la ṣe máa ṣe pẹ̀lẹ́ báwo la máa tún wa wá sí pẹ̀lú pé mo mọ òfin mo mọ ìdájọ́ ó yẹ kí ọkàn mi náà kò tún máa lẹ̀ eléyìí ló fà á nítorí pàtàkì tí irú ẹ̀kọ́ yìí pàtàkì ló mú kí imaamu Bukhari rahimahullah kó wa jẹ́ pé ó kúkú dá tíra yìí àsọtọ̀ yàtọ̀ sí kitabul adab eléyìí tó wà nínú Sahih al-Bukhari ó ti wá pé eléyìí jọ eléyìí tá a mọ̀ sí al-Adab al-Mufrad. àfọ̀nì tíra bẹ̀rẹ̀ tíra rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim ẹ̀sìmà ipe ń ṣe làwọn olùmọ̀ náà máa ń bẹ̀rẹ̀ tíra wọn pẹ̀lú bisimilahi rahman rahim láti kọ́ sí al-Qur'an alápọ̀nlé nítorí pé al-Qur'an ó bẹ̀rẹ̀ pẹ̀lú suratul fatiha á sì rí pé nǹkan àkọ́kọ́ tó síwájú alhamdulilayi rabbil alamin nínú suratul fatiha òun ni basmala bó tilẹ̀ jẹ́ pé ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà nípa pé ṣe bisimilahi rahman rahim eléyìí ti ń bẹ ní ìbẹ̀rẹ̀ suratul fatiha sí àyà kan ni àbí ìsà àyà kan ṣùgbọ́n asáàtì rí i pé bisimilahi rahman rahim òun náà lọ bẹ̀rẹ̀ suratul fatiha suratul fatiha tí í ṣe súra alákọ̀ọ́kọ́ nínú alukur'an bẹ́ẹ̀ náà ni gbogbo súra kọ̀ọ̀kan nínú alukur'an òun náà ni bisimilahi rahman rahim iná ló bẹ̀rẹ̀ gbogbo súra kọ̀ọ̀kan nínú alukur'an òun náà ni bisimilahi rahman rahim ló bẹ̀rẹ̀ so a sì ti mà pé basmala tó wà ní ìbẹ̀rẹ̀ súra kọ̀ọ̀kan kò jẹ́ ní tí wọ́n fi bẹ̀rẹ̀ àwọn súra yìí bí ìbá ṣe pa nàbì sallallahu alaihi wasallam ló fi pa àwọn sàhábà láṣẹ kan ṣe bẹ́ẹ̀ a sì mọ̀ pé nàbì sallallahu alaihi wasallam náà kò lè ti kára rẹ̀ parú àṣẹ bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ni wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha bẹ́ẹ̀ ni àwọn ìwé tánàbì sallallahu alaihi wasallam máa kọ tí àwọn olórí àti àwọn lọ́balọ́ba àti àwọn ọ̀gágun ọ̀gágun ìmọ̀ abẹ́rẹ́ ìwé rẹ̀ ní pẹ̀lú bisimilahi rahman rahim eléyìí náà ló mú àwọn náà kẹ́kọ̀ọ́ ipe gbogbo àwọn òwe táwọn náà bá ń kọ ká máa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim ìgbà tí alimami bukhari tó bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim kò sọ àsọlé lórí eléyìí gẹ́lẹ́ gẹ́gẹ́ bó ti ṣe ṣe ní ìbẹ̀rẹ̀ sahih bukhari ó bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó sọ pé bisimilahi rahman rahim òní báàbò qawluhu ta'ala wa wassayna al-insana biwalidayhi husna a ti sọ àsọtẹ́lẹ̀ fún ọmọ ènìyàn wípé kó ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ méjèèjì òbí méjèèjì bàbá wa àti ìyá wa àti ọlọ́run bá ní pípa ṣe dáadáa sáwọn méjèèjì tọ́lọ́run bá wá pààyàn láṣẹ nínú òfin ṣẹ̀ríà tí nǹkan kan bá ti ṣẹ́rí àṣẹ lọ síbòmí àṣepé àṣẹ yẹn yóò máa túmọ̀ sọ́ra yẹn tí wọ́n bá bi wá léèrè kí ni ìdájọ́ ká ṣe dáadáa sí bàbá àtìyàwó ìdáhùn wa ni pé ọ̀ràn àyàn ni ká ṣe dáadáa sí bàbá àtìyàwó bàbá àtìyàwó àyè báyìí ta ni ká ṣe dáadáa sí wọn ìbá jẹ́ mùsùlùmí wọn ò bá àti ẹ̀ má jẹ́ mùsùlùmí bàbá àtìyá yìí wọ́n ní ìwọ̀ lórí wa pípé ká ṣe dáadáa sí wọn. nítorí pé tá a bá wọ àyà yẹn á rí i pé wọ́n sọ ìnà ìnsánà bí husna pé kó ṣe òbí méjèèjì tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó bá jẹ́ mùsùlùmí fẹ̀bí ha wọn ni'ma tí ó bá sì jẹ́ mùsùlùmí kò sí mùṣkílà ń bẹ̀ ṣùgbọ́n fi ọlọ́run bá ní wípé ìgbà tó ti jẹ́ pé àwọn gangan ni wọ́n ṣe sábàbí tí ìwọ fi ń bẹ ó ti tó ní sábàbí tí ó sọ ṣíṣe dáadáa sí wọn tí ó sọ dọ̀ràn àyàn fún ọ. àyè wa nítorí pé bàbá àtìyá rẹ̀ àwọn náà ni wọ́n jẹ́ sábàbí bíbẹ̀rẹ̀ tó bá jẹ́ pé bàbá àtìyá rẹ̀ bá ní sábàbí bíbẹ̀rẹ̀ dáadáa làwọn náà ṣe sí ọ wọn náà gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn. ẹlòmíì a máa sọ pé bàtà uh, òun ò lè ṣe dáadáa sí bàbá òun àbọ̀ òun ò lè ṣe dáadáa sí ìyá òun nítorí pé bàbá òun tó ń gbọ́ nínú history òun náà ní pé bàbá òun kò sojúṣe kankan lórí òun ẹlòmíì a máa sọ pé tó ń gbọ́ nínú history òun náà ní pé bí mami òun ti ṣe bí òun tán náà ló gbé òun sọ sílẹ̀ ẹni tí ọ̀wá sojú sí kí ni nǹkan tó wọn fẹ́ ṣe lórí ẹ̀ á fi yé ru wọn wípé ń tọ́ dájú òun náà ni wípé o máa ń tó ń sọ òsì máa ń tó ń wí lọ́fà ló fi ń sọ wípé bàbá rẹ̀ ò sojúṣe lórí rẹ̀ ojúṣe wo ló tún ju bíbí tó bí ọ lọ òníyà rẹ̀ ò sojúṣe lórí rẹ̀ ojúṣe wo ló tún di ló ju níní oyún rẹ̀ sínú fi gbé ọ ká títí oṣù mẹ́sàn-án ó tún fi wá bí ọ ọ̀dọ́mọ bíi kókó bíi yíyè iná nìyá yìí ní ìjọ tí ó bí ọ ọlọ́run bá nípa ọwá sílẹ̀ ayé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì. a sì mọ̀ pé sunna anabi sallallahu alaihi wasallam fi hàn wá wípé òbí wa tó bá tiẹ̀ jẹ́ pọ̀ ṣẹbọ ni babalóòsà ni abọ́ rẹ̀ ni dandan dandan a gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn nítorí káwa pẹ̀lú wọn ká lè bá àtúkà lálàáfíà ó wá nínú ẹgbẹ́ àwọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ láti ọ̀dọ̀ asma binti abi bakrin radiyallahu anhuma ó lánà ẹni tó jẹ́ àǹtí Aisha radiyallahu anha ó sọ fún anabi sallallahu alayhi wa sallam ó ní inna ummi qadimat wa hiya raghiba wa hiya mushrika ìyá mi dé bùkátà ló gbé wa ṣùgbọ́n ọ̀sẹ̀ bọ̀ ni. àwa asilu ummi wa anabi sallallahu alayhi wa sallam tọ́wátọ́ kí n gba ìyá mi tọwọ́ tẹsẹ̀ kí n ṣe dáadáa sí i anabi ni sílẹ̀ ummaki tẹ́wọ́ gba ìyá rẹ̀ ó túmọ̀ sí pé gbogbo àwọn excuses pẹ̀lú mi ọmọ mu wa ni lọ́fà lòun fi ṣe dáadáa sí bàbá òun àbí ló fà lọ́wọ́n fi ṣe dáadáa sí ọ àwọn excuse tí ò rí di múlẹ̀ ni à ń bọ̀sibọ̀si pé yẹn lè fẹ̀yìntì nítorí pé àti àwáwí tí ò bá ti fìdí múlẹ̀ lẹ́nìkan bá fẹ̀yìntì wọ́n jọ ṣubú dànù. wa wassayna al-insan insan níbi al-alif wal-lam lil-istighraq al-jinsi a ti sọ àsọtẹ́lẹ̀ fún èèyàn gbogbo èèyàn kò yọ ẹnìkan sílẹ̀ ẹni tó lè sọ wípé àyà yóò bọ̀ òwe ọ̀nà ìlẹ́ni tí ọba ti yọra rẹ̀ kú lábẹ́ jíjẹ́ èèyàn láti tí mo pé tí ìwọ̀ bá ti jẹ́ èèyàn mọ́ ìyẹn ti di nǹkan mìíràn kọ́ lọ́mọ yà á lè ràn kù ìyẹn ti di nǹkan mìíràn ńgbà tí èsì pálí jànú ni n'iwọ ìyẹn ti di nǹkan mìíràn ńgbà tí èsì pé nǹkan gidi ni àti sọ àsọtẹ́lẹ̀ fún ọmọ èèyàn. husna pé kó ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì. eléyìí ó jáde makhraj al ó jáde níjáde pé ètò wọ́pọ̀ jù nínú àwọn èèyàn wa àwọn tó àwọn ìyá lásán ni wọ́n ní wọn ò ní bàbà ìyá lásán ni wọ́n ní wọn ò ní bàbà kì pé bàbá wọn ti kú o ní nǹkan tá a gbà lérò nítorí pé bàbá kú ìyá kú kò pé kọ́ ọmọ ọmọ tó ṣe dáadáa sí wọn gẹ́gẹ́ bí sọ̀hábí tó wá bá nàbì sallallahu alaihi wasallam tó ní kí ló ṣẹ́kù nínú dáadáa eléyìí tí mo tún lè ṣe mi lẹ́yìn ìgbà táwọn méjèèjì òun náà ní ká máa ṣàdúrà fáwọn méjèèjì ẹlẹ́kejì òun náà ní ká máa ṣe sàrà fáwọn méjèèjì ẹlẹ́kẹta òun náà ní tanfidhu wasiyyatihima àsọtẹ́lẹ̀ àwọn méjèèjì ká mú ṣẹ ẹlẹ́kẹrin òun náà ní kájẹ́ni tó ṣe pé yóò máa sokun ẹbí tó ṣe pé tí ọba sì ti bàbá àti ìyá wa àbá ti tàn pẹ̀lú wọn wọ́n máa sokun ẹbí yìí pọ̀ ẹlẹ́karùn òun náà ní birru sadiqihima ṣíṣe dáadáa sọ̀rọ̀ bàbá àti ìyá wa. wọ́n túmọ̀ sí pé mi ìgbà bàbá mi láyé ìgbà ìyá mi láyé kò túmọ̀ sí pé kí n má ṣe dáadáa sí wọn lẹ́yìn ikú wọn àwọn nǹkan márààrún yìí ó tún bẹ nínú ojúṣe eléyìí tó ọmọ tí ọmọ ṣe fòbí rẹ̀. ṣùgbọ́n tá a gbà pẹ̀lú pé àwọn kan wà tí ò ní bàbá àwọn ò ní bàbá rárárárá wọ́n kàn wálé ayé ni màmá ni wọ́n ní wọn ò ní bàbá eléyìí jẹ́ tàwọn ọmọ tí wọ́n bí gbọ̀nà zina àwọn ọmọ zina òfin ṣẹ̀ríyà ó fi hàn yín pé ìyá lásán ni wọ́n ní wọn ò ní bàbá gbàtọ́ náà wọ́n sọ pé wọ́n sọ ìnàl insana biwalidayhi husna a ti sọ àsọtẹ́lẹ̀ fún yàn pé kó máa ṣe dáadáa táwọn òbí rẹ̀ méjèèjì ìyẹn ńgbà tó ṣe pé tó pọ̀ jù nínú àwọn èèyàn bá ṣe ní bàbá ni wọ́n níyà ṣùgbọ́n àwọn ẹni tó ṣe pé ìyá lásán wọ́n ní wọn ò ní bàbá èyí tó ní náà ni ó máa ṣe dáadáa sí ẹni tó yẹ pé ìyá lásán ló ní a ti sọ àsọtẹ́lẹ̀ fún pípé máa ṣe dáadáa sí ìyá rẹ̀ yàtọ̀ ní bàbá ọ̀kàn lè lọ bá bàbá kọ́ wa lọ sọ́ di bàbá rẹ̀ tó eléyìí túmọ̀ sí pé ká sọ ara wa láti sọ́ra sí ká má jẹ́ ẹni tó yẹ pé àmà ṣe zina ká má ṣe ntọ́lọ́ ẹlẹ́dàá wa tó ṣe léwọ̀ táwa lọ bí ọmọ àlè kalẹ̀ yóò jẹ́ pé ìyá lásán ni irú wọn ni wọn ò ní bàbá wọ́n wá máa wọ́n wá máa sọ pé wọ́n wá máa fẹ́ lómi ìsí ọlá ìjẹ́pọ̀ tí ọmọ tó bí yẹn wọn ò ní pè mọ́ torí pé tó má pè mọ́ wọ́n sẹ́lọ̀ wọ́n sì pọ̀ ọmọ mọ́ bàbá zina bàbá tó yẹ pé lọ́nà zina lọ́gbà bímọ torí ẹ̀ wọ́n kàn máa pè ní lágbájá ọmọ Abdullah lágbájá ọmọ Abdulsalam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. torí àyà yìí nípa tàwọn ẹni tó ṣe pé wọ́n bí gbọ̀nà tó ṣe pé ìyá lásán ni wọ́n ní wọn ní bàbá èyí tí wọ́n ní náà wọ́n máa ṣe dáadáa sí nítorí pé ọmọ tá a bá ti bí gbọ̀nà zina a ti mọ̀ pé ìyá lásán ló ní kò ní bàbá a sì mọ̀ pé ìwà burúkú yìí tọrọ fọ́nkálé pátápátá gbáà ni ní àwùjọ ti di tọrọ fọ́nkálé láwùjọ jùlọ gẹ́gẹ́ yìí náà ti ṣe mà ní ike ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ni wọ́n kàn máa gba ọ̀nà zina ọlọ́wọ́n bá sì ṣe zina ṣíṣe ó sì léwọ̀ wọn ni wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila. so ẹ má súnmọ́ zina nítorí pé ìbàjẹ́ ni ojú ọ̀nà tó sì burú ni. wa wassayna al-insana biwalidayhi husna ọlọ́run ẹlẹ́dàá sọ pé husna ọ̀la àmì lórí pé gbogbo ń ti mà sí dáadáa gbogbo ń ti mà sí dáadáa eléyìí ti ash tọ́tọ́ pàṣẹ pé dáadáa ni èèyàn máa ṣe sóbì rẹ̀ méjèèjì bákan náà nítorí pé àṣà wa ó tọ́ka sí pé dáadáa ni a máa ṣe fáwọn òbí wa lópin ìgbà tí àṣà yun kò bá ti tako ṣẹ́ríà àmọ́ tí àṣà wa tó bá ti lè tako ṣẹ́ríà alágbọ̀n abìkan nípa nǹkan táwa kà kún dáadáa ṣùgbọ́n tó ṣe pé ṣẹ́ríà ó fi hàn pa burú ni a pè lẹ́yìn tí a gbọ́dọ̀ ṣe fáwọn òbí wa lẹ́yìn jẹ́ ti àwọn oríṣiríṣi àṣà eléyìí tó ń lọ láàrin àwọn èèyàn nípa pé èèyàn dọ̀bálẹ̀ fóbi rẹ̀ ni èèyàn dọ̀bálẹ̀ fóbi rẹ̀ ni eléyìí jẹ́ àṣà yorùbá ṣùgbọ́n eléyìí tó ṣe pọ̀ tako ṣẹ̀ríyà tí àṣà kan bá ti wá tako ṣẹ̀ríyà wọ́n máa sọ pé kìí ṣe àṣà tó yẹ kí mùsùlùmí tẹ̀ kó mọ̀ nípa rẹ̀ ambosibosi pé yóò gbéyàwó kọ́mẹ́sẹ̀ tí ì sọ pé yóò lòun ó lò al-aadatu àṣà ó máa ń jẹ́ nǹkan tó ṣe pé wọ́n máa ń lò lópin ìgbà tí àṣà yẹn tí ò bá ti jẹ́ ní tó tako tí ò sì tako ntí ọlọ́run ẹlẹ́dàá wa tó ṣe lófin. eléyìí túmọ̀ sí pé àyè ọgbẹ́ni kankan láti wá máa bọ́ wí láti máa kọ̀ndẹ́mù rẹ ní ìgbà tó ṣe pé ní táwọn kákun àpọ́nlé àti àyè sí àgbàlagbà nínú àṣà wọn tí ìwọ ti máa bá wọn kópa ń bẹ̀. àkókò marú ẹ̀sìn kẹ́sìn tí wọ́n lọ gbà ẹ̀sìn ọkàn nàrólé bàbá rẹ lórí ni ọ̀n nàrólé ya rẹ lórí àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ fáwọn òbí wa alájọbí ọ̀dà ìsọkúsọ lásì ìsọkúsọ lásì so lábẹ́ òfin ọlọ́run Islam ò faramọ́ à ń dọ̀bálẹ̀ ni àbá ń kúnlẹ̀ ni kò sí nínú ìlànà. ìgbà tẹ́yìn ń kúnlẹ̀ tẹ́ ń dọ̀bálẹ̀ fáwọn bàbá yín ojú dúdú ló ń dà yín láàmú àìgbẹ́sìn yìí ló ń yọ yín lẹ́nu a sì dúpẹ́ fọlọ́n pa àwọn ọmọ yín ti gbẹ́sìn yìí kí lọ́ wá burú kọ́ mọ gbẹ́sìn yìí jòbí lọ ṣebí kò burú kọ́ mọ lówó jòbí lọ èyí ti á rí tẹ́ ilé ìtúsí pé yọ ọmọlúàbí tó sì dá bẹ́ẹ̀ nítorí dájú ni pé àbòsí ń dọmi èèyàn láàmú akramakumullah wọ́n lè lọ gba wèrè mẹ́sìn ni wọ́n lè sọ pé wọ́n kọ́ wọn kọ́ púpọ̀ ni eléyìí tó mú wa máa rí ọ̀pọ̀lọpọ̀ òbí lónìí tó sọ pé wọ́n máa lé àwọn ọmọ wọn dà síta wọ́n lé wọn kó nílé kó wọn lè bá wọn gbélé má torí káwọn ò ní ọmọ kan lò tí ọba ti ní kúnlẹ̀ fáwọn ẹ ṣe bí ìkúnlẹ̀ yẹn o náà gbogbo nǹkan ni bẹ́ẹ̀ sì ni yorùbá náà ti mọ̀ pé tàjẹ́ lásán náà ní ìdọ̀bálẹ̀ wọ́n ní nítorí pé ìdọ̀bálẹ̀ kì í ṣèwà ìjẹni tó dọ̀bálẹ̀ fún ni tí ó jẹ ní ń wá tó fi dọ̀bálẹ̀ tọ́ a sì mọ̀ pé wọ́n tún ní ìdọ̀bálẹ̀ ọ̀ra kẹ̀kẹ́ ẹgbẹ́ yìí tẹ ka dọ̀bálẹ̀ náà ẹgbẹ́ yìí náà lẹ̀ tún yí ààbò ẹ̀ bá táwọn á ní ìdọ̀bálẹ̀ ranù táwọn ní ìdọ̀bálẹ̀ yẹ̀yẹ́ tó fi wá jẹ́ pé tọmọ ọba ti dọ̀bálẹ̀ fẹ́yìn tí ọba ti kúnlẹ̀ fẹ́yìn gbogbo dáadáa tí ọba ṣe ẹ̀jẹ̀ ẹ̀ fẹ́ wọ́n wá fi táwọn kan ṣàpèjúwe wọ́n mọ̀ fi ṣàkàwé sọfẹ́ sọpọ́ mọ tó lágbájá ni sọ mọ bàbá lágbájá ni bí bàbá ń ti kàràbàtà tó nímọ̀ tó tó ní kàràmà bàbá yẹn tó kólẹ̀ tó táà ní nǹkan tá a fẹ́ fi ṣe tó bá kó dòun bá ń jọ ń jọ yín lẹ́nu pẹ̀lú bàbá tẹ lọ́kàrà bàtà kí la fẹ́ fi ṣe nígbà tí bàbá tí ẹ̀ ń gbé gẹ̀gẹ̀ tó bá ń takotọ ọlọ́run ti ń takotọ ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ń bọ wá ní bàbá rú eléyìí ti lẹ́tọ̀ọ́ sí pé ká tẹ̀lé tiẹ̀ ọlọ́run yá ayyuhal ladhina amanu ati'u Allah wa àti tàwọn aláṣẹ nínú yín àwọn làwọn àwọn wo làwọn aláṣẹ abdullahi ibn abbas radiyallahu anhuma ó ní al-ulama'u wal-umara àwọn olùmọ̀ àtàwọn tí ń ṣèjọba ni ajẹ́pẹ́ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn láàrin wa àwọn náà làwọn aláṣẹ tọ́lá wọn bá ní ká tẹ̀lé tiwọn walakin àkànní máa tẹ̀lé wọn tẹ̀lé afọ́jú innama al-umara'u yuta'una bi ta'ati Allahi wa rasulihi àwọn tápẹ́ làwọn aláṣẹ yẹn wọ́n máa tẹ̀lé tiwọn nìyí nígbà táwọn bá ń tẹ̀lé tọ́lọ̀ tá ń tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n gbàtà máa ń takò tọ́lọ̀ tá ń sì ń takò tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam wọn lẹ́tọ̀ọ́ sí káwá jẹ́ ẹni tí yóò máa tẹ̀lé wọn nígbà náà. akramakumullah tẹ́lẹ̀ yìí bá yé wa ẹgbọ́n tí Abubakar radiyallahu anhu ti ń ما أطعت الله فيكم ولئن عصيته فلا طاعة لي عليكم ó ní ẹ máa tẹ̀lé tèmi lópin ìgbà tẹ́ ẹ bá ti rí pé mi náà mo sì ń tẹ̀lé tọ́lọ̀ mo ń tẹ̀lé tá nàbí Muhammad sallallahu alayhi wa sallam láàrin yín tí mo bá ti wá dẹni tó ṣe pé ń takò tọ́lọ̀ ń takò tá nàbí sallallahu alayhi wa sallam a ṣe pé ọ̀ràn yẹn pípẹ́ tẹ̀lé tèmi ò sí máa o Allah bẹ́ẹ̀ làwọn aṣíwájú rere rí báwo ló ti wá jẹ́ ṣé máa fi ti bàbá kan ṣàkàwé ẹ máa fi ti ṣéwù kan ẹ máa fi ṣàpèjúwe wípé àwọn ń ṣe bẹ́ẹ̀ ṣéwù yẹn àti bàbá àwọn àwọn ànábì ti yín nù táwọn ànábì ti yín nù àwọn ànábì tó lọ́wọ́ ránṣẹ́ yìí nù tó fi wá jẹ́ kó do lásán lẹ́ẹ̀ máa gbé ká ẹ máa kanra yín jẹ. tí wọ́n máa gbé àwọn ọ̀rọ̀ kan ká àbá àwọn fídíò clip kan ká wípé tán àwọn kan náà nínú àwọn bàbá bàbá yẹn àwọn náà ti sọ́rí wípé ìpínlẹ̀ kò dáa ìpínlẹ̀ ọ̀tọ̀ so torí délé kí wọ́n ló dé kí láwọn èèyàn tún ṣe ń di rẹ̀. àwọn dáa bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀ pé kẹ́ ẹ máa gbé ká àmọ́ dáa jùlọ pé kẹ́ ẹ má kúnlẹ̀ mọ́ ó sì dáa jùlọ pé gbogbo ẹni tí bá ń ka bàbá náà kún kọ́kọ́rọ̀ rẹ̀ kún ó tilẹ̀ jẹ́ pé àbùkátọ̀ ọ̀rọ̀ rẹ̀ ká tó mọ̀ pé kò dáa nítorí pé tí ẹ̀sìn Islam tó ti mú wá ni tó yéyéké tó hàn gbangba bí ìgbà tó ń yọ lọ́sàn gangan torí ẹ̀ kò sí nínú nǹkan tí wàá fi pọ́n àwọn òbí rẹ lé o tó fi máa ṣe dáadáa sáwọn òbí rẹ wípé àfikọ́ dọ̀bálẹ̀ àfikọ́ kúnlẹ̀ fún wọn rárá rárá rárá kò sí tẹ̀sìn islam kò sí nínú nǹkan tí ẹ̀sìn islam tó mú wa. ká máa tutù kùtù ká máa sọ pé ẹ tálẹ́ni tó sọ pé kò sí dọ́gba lẹ́nu islam tálẹ́ni tó sọ pé kò sí kun lẹ́nu islam àwọn olùmọ̀ràn nípa islam náà sọ bẹ́ẹ̀ wọ́n á ní ah, bóòlù tí wọ́n fẹ́ ṣe ti wakhfid lahuma janaha dhulli min ar-rahma. ní pé ẹ ìyá apá yín sílẹ̀ fún àwọn òbí yín ní ti tẹ̀sírì tún tẹ̀sírì tuntun nù nínú tíra wo la fẹ́ wá sí gbogbo tíra tẹ̀sírì pátá la tù káàrí ikú wọn túmọ̀ rẹ̀ sí kúnlẹ̀ tẹ̀ àbí tiẹ̀ dọ̀bálẹ̀ gbọ́dọ̀ yìí káàrí sọkúsọ ilé ìtumọ̀ sí pé àwọn èèyàn àwọn yìí sábà tẹ̀lé àwọn òfin tí wọ́n máa fi ń túmọ̀ alukur'an láwùjọ tiwa nítorí pé ìgbà tí àwọn èèyàn bá ti dààmú pẹ̀lú mà ní tó máa ń sábà so tá àlàyé rẹ̀ nínú alukur'an torí pé alukur'an máa ń ṣàlàyé ara rẹ̀ a jẹ́ pé àlàyé tí alukur'an ṣe nípa ara rẹ̀ òun náà ní final á dì mú kọ́dé yín parí ẹ̀kẹ́ láfi dì mú kọ́mọ́ bá di tí ó jàbọ̀ mọ́ wa lọ́wọ́. ìgbà mẹ́wẹ̀ alukur'an lè má ṣàlàyé ara rẹ̀ pé pé sunnah nabi muhammad sallallahu alayhi wa sallam ló ṣàlàyé rẹ̀ òun náà tún dì mú pé bá nàbì ṣe túmọ̀ rẹ̀ ni pẹ̀lú pẹ̀lú eyín parí ẹ̀kẹ́ wa kọ́mọ́ bá di tí jàbọ̀ sọ̀rọ̀ níta míì ó sì lè jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam náà àárí lọ́dọ̀ rẹ̀ tààràtà kó túmọ̀ rẹ̀ kárí lọ́dọ̀ àwọn sàhábà torí pé àwọn sàhábà wọ́n sọ ní pẹ̀lú ànábì wọ́n gbọ́ pa ìmọ̀ye ọ̀rọ̀ lẹ́nu ànábì wọ́n kẹ́kọ̀ọ́ lẹ́nu ànábì kò sí bá a sì lè kẹ́kọ̀ọ́ tó lónìí tá a dàbí sàhábà kò sí bá a sì lè lóye nímọ̀ tó lónìí tá a dàbí sàhábà àwọn agbó àlàyé ayé lẹ́nu àwọn ìsì ń bẹ nínú ayé alukur'an ní tó ṣe kí gbogbo ẹni tó bá gbèdè lárúbáwá lè gbọ́ yìí tọ́ ìwà ṣe káàkà máa tutù kùtù á máa fẹnu wa rọ́ọ̀fù á máa tú ayé alukur'an ṣe ń tọ́lọ̀ wọn sọ kò sáàyè lẹ́yìn rárára nínú Islam kò sáàyè rẹ̀ rárára kò síbi ká wọn náà sọ pé kúnlẹ̀ dọ̀bálẹ̀ fẹ́nìkan ẹ̀ẹ́nàyìnà yẹ̀yẹ rẹ̀ ìyapa rẹ̀ ìyapa sí ìyapa dọ̀bálẹ̀ ìyapa dọ̀bálẹ̀ yẹn kò gbọdọ̀ máa torí bí téèyàn bá ti ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni kékeré jama kílẹ̀ ni kò ṣe fún mi. tó kìí ṣe ike wa kìí ṣe wa kìí ṣe pé ìtumọ̀ rẹ̀ wá ni pé ẹ dọ̀bálẹ̀ àbí ẹ kúnlẹ̀. wọ́n ní ẹ báwo ló ṣe ní tọ́ pé kéèyàn á máa dọ̀bálẹ̀ kó kúnlẹ̀ fóbi rẹ̀. nígbà tá a rí àwọn màláíkà tọ́lọ́ ẹlẹ́ta wa gan fúnra ara rẹ̀ tó sọ fún àwọn màláíkà pé kó forí kalẹ̀ fún bàbá ńlá wa Ádámù alayhi tọ́ wọn á ní ṣé bí wọ́n kí bàbá ńlá wa ni á ní bí ọpọlọ tí ń ti ṣe máa iná lè fi sọ̀rọ̀ lọ́pọlọ yín ti ṣe kúrú mọ́ lè fi sọ̀rọ̀ sọlọ ní ádámà ó ní o ọyẹ forí kan lè kẹ́kì ọlọ́ ní wàá qulna lil malaikati isjudu li ádámà fasajadu fasajadu illa ìbìlísà àbá wastakbara wa kana minal ní ìgbà tí ẹ rán wọn létí nípa àgbàtà sọ fáwọn màlẹ́kà wípé ẹ forí kalẹ̀ fún Adam ẹ forí kalẹ̀ fún. bẹ́ẹ̀ sì máa túmọ̀ yorùbá mi kì í sì pé forí balẹ̀ kì í sì pé ẹ tẹríba ẹ forí kalẹ̀ ẹ forí kalẹ̀ fún Adam wọ́n forí kalẹ̀ gangan sọlọ́n lọ pa wọ́n láṣẹ bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tó bá tẹ̀ láṣẹ yìí ó ti tẹ̀lé tọ́lọ̀ ẹni tó bá kọ àṣẹ òun lọ́sẹ̀ ẹ wà àtijọ́ ní Iblis ṣèitọ́nù rọ́jìm ló ti ṣẹ̀ ló ti di ẹni ẹ̀kọ́ ẹni ègbé títí dọjú òní títí láíláí nítorí pọ́ kọ àṣẹ ọlọ́run ọba wa tó ní kó forí kalẹ̀ fún Adam aleyhi salam ìyẹn ni pé tí nǹkan kan bá ń bẹ nínú àwọn nǹkan tí ṣẹ̀ríyà wa tó ní ká mọ̀ sí tàtí wọ́n rí inú ṣẹ̀rí àwa náà níta míì tó ní ká ṣe so ṣíṣe tó ní ká ṣe yun so kò sọ wá di ẹnìkan nígbà táwa bá ṣe ju ẹni tí ń tẹ̀lé tọ́lọ́n dáadáa lọ bó tilẹ̀ jẹ́ pé nínú òfin ti Adam aleyhi salam ká forí kanlẹ̀ fún yẹn kì í ṣẹ̀ṣẹ̀ nítorí pé ọlọ́run ọba ló sọ fún àwọn màlẹ́kà pé kò ń forí kalẹ̀ fún. ẹ̀yin wá sọ pé ńgbà ah, tó lọ́n ti wá sọ fún àwọn pé kò ń forí kalẹ̀ fún ádámù alayhi kí ló wá burú nínú kọ́mọ náà dọ̀bálẹ̀ fóbi rẹ̀. a sọ pé à ah, ó burú bàjẹ́ ni ó burú bàjẹ́ ṣé ẹ̀yin ni ọlọ́run ni tí ọparú àṣẹ bẹ́ẹ̀ tẹ́ẹ̀ fi wá ń pa ọmọ náà láṣẹ ní ìsìn pípò náà máa forí kalẹ̀ fóbi rẹ̀ ẹlẹ́kejì ṣé bàbá tó bímọ ni ádámà ni ọmọ wa jẹ́ màláìka tí ó fi wá jẹ́ pé gẹ́gẹ́ bí àwọn màláìka ṣáájú mẹ́sàn forí kalẹ̀ fún èèyàn àkọ́kọ́ káwa tá a jẹ́ èèyàn gbẹ̀yìn tẹ́ gbé sípò màláìka ká máa forí balẹ̀ fẹ́yìn bàbá tẹ́ gbéra yín sípò ádámà eléyìí wọ́n ń pè ní kìyàsùn màlúfàárì nínú òfin ṣẹ̀ríyà níta fẹ́ fi wéra wọn ni ṣùgbọ́n tí ò jọra wọn èyí tó ṣe pé àwọn ibi tí ò ti jọra wọn tó ti tàṣé yapa síra wọn ọ̀pọ̀ jàǹtìrẹrẹ ẹ má fi wéra wọn ẹ mú nǹkan míì wá torí nítorí bá jọ ńlá fi wé òun. àwọn kan tún ní ẹ báwo wá ni ẹ á sọ pé kọ́ ọmọ ọmọ pọ́n bàbá rẹ̀ lé pẹ̀lú kó kúnlẹ̀ kò ní kọ́ ọmọ pọ́n bàbá rẹ̀ lé pẹ̀lú kọ́ tẹ̀ kọ́ ọmọ pọ́n bàbá rẹ̀ lé pẹ̀lú kọ́ dọ̀bálẹ̀. ẹ tí anabi Yusuf alayhi salam tẹ́ pé àti bàbá rẹ ni àti ìyá rẹ ni àti gbogbo àwọn ọmọ ìyá rẹ ni gbogbo wọn. ni wọn á forí kalẹ̀ fún un kẹ́kọ̀ọ́ sí wa nù Suratu Yusuf ayàtọ̀ gọ́rùn. so eléyìí ń kọ́ kí lọ́ọ́ tó fẹ́ sọ ń parí ebe èèyàn sí èèyàn náà lè léyìn a sọ pé bẹ́ẹ̀ ni sẹ́mi pọ́nà ọ̀dọ̀ ẹlẹ́dàá ó ti mú Yusuf aleyhi salam lálà ṣáájú kó tó dà nàbì nígbà tí ń sọ fún bàbá rẹ̀ tó wà ní kékeré wípé abẹ́tì والشمس والقمر رأيتهم لي ساجدين wọ́n bàbá mi mo rí àwọn ìràwọ̀ mọ́kànlá mo sì tún róòrùn àti òṣùpá pẹ̀lú wọn tí gbogbo wọn forí kalẹ̀ fún mi. bàbá yìí ti sọ pé ìwọ ọmọ mi la taqsus ru'yaka ala ikhwatika alátọ́ láyìí wọ́n sọ fún àwọn ọmọ ìyá rẹ̀ ò fẹ́ kí dó lẹ́kẹ́kẹ́ yìí dà kí wọ́n má lọ dé tì sí ọ. nítorí wọ́n sọ pé tí igi bá dẹ̀gbẹ́ kan síbì kan nínú gbó àgbàlagbà lọ́mọbi tó lè wò sí. nítorí pé àlàyé àláyé tí wọ́n bá rọ òun náà ní pé àtẹ̀mí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àti gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ tó ju ọ yìí gbogbo wa pátá náà lápadà forí kalẹ̀ fún ọ. so a sì lè pé kò yẹ́lòmíì kọ́nà òun fi yẹ́lòmíì náà káwọn wá pé kó tó dìgbà torí pé wọn ò lè bí mi ewúrẹ́ kó á dàgbàjọ ọmọ màálù lọ torí de kó tó dìgbà tí a wàá forí kalẹ̀ fún wọ́ọ̀kì níyì ká ti pọ́n dànù lẹ́ni tó padà fẹ́ ṣẹlẹ̀ náà nù bàtà ti rí i pé bàbá ti ń kà á kún jù so bàbá yìí ò jẹ́ kí ọmọ yìí ò jẹ́ kí bàbá àwọn rojú àwọn mọ́ táwọn bá ti pa eléyìí tó bá ti kú dànù bàbá àwọn ò lè rojú àwọn torí di eléyìí ẹ̀rín tó fẹ́ ṣe fún Yusuf ní kọ́lọ́run tó gbà wọ́n fẹ́ pààyàn ọlọ́run bá gbà. tọ́ lódodo àti bàbá àti ìyá Yusuf àtàwọn ọmọ ìyá rẹ̀ mọ́kọ̀ọ̀kan láyìí gbogbo pátá ni wọ́n á forí kalẹ̀ fanabi yusuf alayhi salam eléyìí tó mú kí àlá rẹ̀ kó dòótọ́ eléyìí tó mú kí àlá rẹ̀ kó dòótọ́ torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa àwọn olùmọ̀ ń sọ wípé eléyìí òfin àwọn ẹni tó ti síwájú wa ni à ń pè ní shar'u man qablana òfin àwọn ẹni tó ti síwájú wa kìí ṣòfin fáwa lópin ìgbà tó bá ṣe pé ti wá nínú òfin wa ntọ́tàkù torí ọwọ́ nínú òfin wa ntọ́tàkù nínú àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ anábì sallallahu alaihi wa oni law kuntu amiran ahadan an yasjuda li ahadin la amartu al-mar'ata an tasjuda li zawjiha tẹ́mi bá jẹ́ni tí máa pẹ́ nìkan láṣẹ kó forí kalẹ̀ fẹ́lòmíì ni obìnrin ní bá máa pa láṣẹ ipe kó máa forí kalẹ̀ fọkọ rẹ̀ so ṣùgbọ́n èmi ọ̀jẹ́ni tí ṣe bẹ́ẹ̀ kò sí nínú òfin tiwa à ń forí kalẹ̀ fún yẹn torí ẹ̀ ẹ tún wá wàá wí mi kẹ́ ẹ tún mu wá nínú òfin ṣẹ̀ríya tí nǹkan kan bá wá lọ́dọ̀ àwọn ẹni tó ti síwájú wa kò lè jófin fún àyàfi pẹ̀lú májẹ̀mú májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni kó jẹ́ pé ń tá a pè lófin àwọn ẹni tó ti síwájú wa kálàyé báwo ni ó ti ṣe rí báwo ni wọ́n ti ṣe máa lò kó jẹ́ pé alukurani àbí sunna náà ló mú wa alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì ó sì jẹ́ pé ń tá pè ní òfin àwọn ẹni tó ti síwájú wa àárín nǹkan kan nínú òfin tiwa tó tako. ẹ̀ ń torí pé tí nǹkan kan bá ti tako nínú òfin tiwa a láti tẹ̀lé a ṣe pé àlàyé tí a wá rí nípa rẹ̀ nígbà tá a bá ti rí nítorí tako nínú òfin tiwa a jẹ́ pé àlàyé tá a gbọ́ nípa rẹ̀ hàn yóò jẹ́ pé ń ṣe lọ́lọ́run ọba ń sọ fún wa nípa èyí tó jẹ́ ìlànà tiwọn ká lè bá àtàrà rẹ̀ ká fi kẹ́kọ̀ọ́ ká fi kọ́gbọ́n àmọ́ kì ṣe pé tí wọ́n ń ṣe tó fi ṣẹ̀rí àtànábì tá a ránṣẹ́ yìí tó ti takò òun ẹ̀tẹ̀lé kò túmọ̀ síbẹ̀ eléyìí jẹ́ ti àwọn àwáwí àwọn tí sọ pé pòòlù ti fẹ́ ṣe dáadáa sóbì rẹ̀ tó ọba ti kúnlẹ̀ fún. ṣé ìkúnlẹ̀ òfò náà wà ní gbogbo nǹkan ni ìdọ̀bálẹ̀ àdánù ní gbogbo nǹkan ìyá ń jẹ bàbá wa inú ìpọ́njú ni bàbá wa bàbá yìí a sì lówó tá a lè fi sàánú rẹ̀ àwọn wa ní fowó bá ṣe rí rárá a lè fowó ká fi sàánú bàbá yìí rárá ṣùgbọ́n tá a bá sáti débi àṣà dọ̀bálẹ̀ ni àdáàdì ìsọ̀lámù àlékún dáàdì ẹkújọ́ mẹ́ta o ìdọ̀bálẹ̀ náà sáni sá sílẹ̀ ìwà túmọ̀ sí pé àjọ máa bàbá náà padà sọ fún ọ pé ìdọ̀bálẹ̀ la rí àrówó ìdọ̀bálẹ̀ la rí àràánú a'udhu billah torí ẹ̀ láti ìdọ̀bálẹ̀ àdánù eléyìí àṣà àwọn abọ́gibọ̀pẹ̀ ni kò sí nínú ṣíṣe àwọn mùsùlùmí nítorí pé lẹ́yìn táwa ti jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ jìnnà sí gbogbo ṣíṣí àtàṣà àwọn abọ́gibọ̀pẹ̀ ẹgbọ́n tó lọ́n sọ ni ó ní bi'salismul fusuqu ba'dal iman aburú ni ká máa jẹ́ orúkọ pòkì lẹ́yìn tá a ti gbọ́ lọ́n ọgbọ́dọ̀ jókòó wọn síwà pòkì lọ́mọ wa hù ọgbọ́dọ̀ jókòó wọn sísè wọn lọ́mọ wa ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. gbàtọ́ ló wọn sọ pé húsínà dáadáa dáadáa dáadáa pọ̀ eléyìí téèyàn lè ṣe sóbì rẹ̀ wọ́n á máa fi ìwà wọ́n máa fi ṣe dáadáa ọ̀rọ̀ ẹnu wọ́n máa fi ṣe dáadáa ẹni téèyàn ní lápò téèyàn ní lọ́wọ́ èèyàn máa fi ṣe dáadáa so ojú ọ̀nà dáadáa ṣíṣe kò lóǹkà lópin ìgbà tí ń tọ́ fẹ́ fi ṣe dáadáa kò bá ti jẹ́ ń tọ́ takò tọ́lọ́ọ̀ kò bá ti jẹ́ ń tọ́ta kó ta nẹ́bẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ dáadáa ẹni kọ́ máa sọ fáwọn òbí rẹ̀ ọ̀rọ̀ tó lẹ̀ ẹni kọ́ máa bóbi rẹ̀ sọ̀rọ̀ kọ́ máa bóbi rẹ̀ sọ̀rọ̀ káì ó sú mi ọ̀gbọ́dọ̀ gbọ́dọ̀ jọ tẹnu rẹ̀ jáde láíláí sóbi rẹ̀ ẹgbọ́n tó lọ sọ ni wala taqul lahuma uff má dáàdi ẹ sọ ara yín jọ tẹmí pẹ̀lú yín ọjọ ná bí owó o sì ní dáàdi ni. Allahu àtúmọ̀ sí pé wọ́n sọ ọmọ gidi nìyẹn ọmọ kọ́mọ nìwọ. bàbá rẹ ń sọ̀rọ̀ ìwọ náà ń sọ̀rọ̀ ìyá rẹ ń wí ìwọ náà ń wí o tiẹ̀ fún rẹ wí. ṣé dáadáa náà láwọn fún rẹ aràn lọ mọ́kà nígbà tó tún lọ mọ́kà tó ní wọ́n gba London wọ́n gba Amẹ́ríkà agbọ́pọ̀ sọ̀rọ̀ rí lẹ́nu ò fún mi lówó gbọ́mọ̀ bá rọ́nà owó tí yóò lọ jalè ni tí yóò lọ jalè ni ètò ìtumọ̀ sí pé náà lówó wa fi yàkọ́ ọmọ fi jòbí rẹ tó bá lówó wàá sànú òbí rẹ ò ní jẹ́ kí ọ̀jẹ̀ wọn ò ní jẹ́ kí wọ́n mọ̀ sòro ò ní jẹ́ kí wọ́n ìnira ṣùgbọ́n tó bá kó bí rẹ pé ó sì ń nínú títí dìsìn ti bá a sọ lóríṣiríṣi ọ̀nà kọ́ pàtì bàbá yìí ó fi bá a bàbá yìí màmá yìí wọ́n sá kọ̀ jálẹ̀ ni. so wọ́n máa wá tọrọ owó lọ́dọ̀ rẹ eléyìí tó jẹ́ pé àwọn fi sọdún ẹbọ àwọn fi sọdún òòṣà à kò sí nínú pòǹsí dáadáa sóbì rẹ kọ́ wa máa fowó ti ràn wọ́n lọ́wọ́ láti ṣe ń tọ́takùtọ̀ lọ bí wọ́n bá bínú ni wọ́n yà bí. kò sí nínú pé òun ṣe dáadáa sóbì rẹ kọjá pé wọn náà lọ́mọ wa gbóbi rẹ lọ ibi tí wọ́n ti máa sòòṣà ibi tí wọ́n ti máa ṣẹbọ wọ́n ń lọ sí ṣọ́ọ̀ṣì so bàbá rẹ wá ní ìwọ ọlọ́mọ gbọ́n lọ ní gbogbo ọjọ́ sunday mọ́mì rẹ sọ pé ọlọ́mọ gbọ́n lọ ní gbogbo ọjọ́ sunday ah, ọ gbọ́dọ̀ gbé wọn lọ ọ gbọ́dọ̀ gbé wọn lọ torí lẹ́yìn ò sínú kọ́ ń tẹ̀lé tọ̀lọ̀ kò sínú nu kò ń ṣe tọ̀lọ̀ so so a lè gba dírẹ́fà fún wa tí wọ́n máa gbé wọn lọ má gba dírẹ́fà fún wa torí pé Ọlọ́run ní lórí àti tẹ̀lé tọlọ lórí àti ṣe dáadáa lórí àti páyọ lọ ẹ gbọ́dọ̀ mọ ara yín lọ́wọ́ lórí àti sẹlọ̀n lórí àti máa takò tọlọ̀n láti máa dìtẹ̀ sí tọlọ̀n. tó bàbá rẹ màmá rẹ wọ́n ní àwọn rántí bàbá tàwọn náà àwọn rántí ìyá tàwọn náà àwọn fẹ́ tún ẹgbẹ́ bàbá ṣe àwọn fẹ́ tún ẹgbẹ́ ìyá ṣe màálù táwọn ó lò àti tent àti event hall táwọn fẹ́ lò fún ìwọ ló gbé ọlọ́mọdé ò gbégbé kú kò sínú kó ṣe ń ṣe dáadáa sí wọn gbọ́dọ̀ bá wọn gbé o ẹni tí ọba pé wàhálà fúnra rẹ̀ tó di ẹrù wàhálà ń kalẹ̀ náà ní kó máa dárò kọ́dọ̀ ò tiẹ̀ gbọ́dọ̀ kí wọn lórí pé ẹsà kù náwó ni o ẹkú náwó ni o ẹkú ẹkú ẹ̀yìn bàbá o ẹkú yẹgbẹ́ bàbá padà o ọlọ́mọdé. tó eléyìí ò sí nínú pé ò ṣe dáadáa sáwọn òbí rẹ èyí tó jẹ́ dáadáa ní ti islam mu wa tó pè ń dáadáa ṣe fáwọn òbí rẹ àmọ́ islam tó pè ń dáadáa báwo ló ṣe fẹ́ máa ṣe fáwọn òbí rẹ. lẹ́yìn eléyìí ọ̀rọ̀ pọ̀ lórí yìí báyìí lórí Bukhari rahimahullah ó mú wa nínú tírà rẹ̀ yìí báyìí àdìsí alákọ̀ọ́kọ́ yìí lẹ́yìn ìgbà tó ṣe àlàyé ọ̀nà tó ń gbà gbà wá ó fi hàn pé ó wá látọ̀dọ̀ abdullah abdullah nínú àwọn tírà hadith tí wọ́n bá sọ pé abdullah tí wọ́n dárúkọ bàbá tí ó sì jẹ́ pàǹtí ń bọ́rọ̀ abdullah kan bọ̀ ṣáájú so àjẹpọ̀ abdullah bin mas'ud ibn ummi abd abdullah bin mas'ud radiyallahu anhu wọn ló gba àdìsí wa qaal sa'altu an-nabiy sallallahu alayhi wa sallam أي العمل أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها قلت ثم أي قال ثم بر الوالدين قلت ثم أي قال ثم الجهاد في سبيل الله قال حدثني بهن ولو استزدته لزادني إغواي إيه؟ قلنا أني إغوا إيه على قوقو إليت بخاري موا لأنه ترى الأدب المفرد حديثي أسجى حديث صحيح متفق عليه bukhari ti gbé jáde tẹ́lẹ̀ náà nínú sàhíhì rẹ̀ bẹ́ẹ̀ náà ni alimam muslim oná gbé jáde nínú sàhíhì rẹ̀ abdullahi bin mas'ud radiyallahu anhu ama pé bẹ́ẹ̀ nínú àwọn ẹni tó mọ̀ nípa alukurani jù nínú àwọn sahaba anabi muhammad sallallahu alayhi wa sallam ó sì ń bẹ nínú àwọn tí anabi ka orúkọ wọn fáwọn sahaba wípé ẹgbà alukurani máa ké lẹ́nu wọn àti kó gan nìkan nínú anabi sallallahu alayhi wa sallam ńlọ tọrọ lọ́dọ̀ rẹ̀ rí wípé kó ké alukurani kó ké sóun tí Ibn Mas'ud sọ pé ìwọ lọ́lọ́run sọ kalẹ̀ fún báwo ní túnṣe wàá máa ké fún ọ anábì sallallahu alaihi wasallam ni bẹ́ẹ̀ ni mo fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmíì náà ni mo fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmíì náà ni bàtà ẹtí Ibn Mas'ud wà ń kí àyà lọ tó kéde bí ọ̀rọ̀ Ọlọ́run pé wa kayfa idha ji'na min kulli ummatin bi shahidin wa ji'na bika ala ha'ula'i shahida báwo lọ́rọ̀ ó ṣe rí táwa gbé wọn náà wá anabi muhammed sallallahu alayhi wa sallam dìde lẹ́lẹ́rìí lórí àwọn eléyìí anabi ló tó bá wọn anabi wa sallallahu alayhi wa sallam bú sẹ́kún salawatu rabbi wa salamuhu alayhi abdullahi bin mas'ud radiyallahu anhu olùmọ̀nlá gidigidi ni olùmọ̀nlá gidigidi ni habru hadhihi al-umma kọjá ó débi pé ní ìgbà tó sì wà láyé kò sí sọ̀hábì kan tó mọ̀ nípa alukur'an tó báyà ní kíké àbí nítumọ̀ àbí lálàyé àbí mímọ̀ nípa ááyà kọ̀ọ̀kan bó ló ti sọ̀kalẹ̀ kí ló mú sọ̀kalẹ̀ àti kí ni ìtumọ̀ rẹ̀ ó sì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní tó wáyé pé mo mọ̀ pẹ́lú mi bá ń bẹ̀ nílé ayé yìí tó mọ̀ nípa alukurani jù mí lọ ni téèyàn lè gun nǹkan àgùn dọ́dọ̀ rẹ̀ ìbá lọ bá láti tún kọ́ lọ́dọ̀ rẹ̀. Abdullahi bin Mas'ud ó padà kó lọ sí ilẹ̀ Iraq látàyè àwọn sàhábà àgbà bíi Umar ibn al-Khattab radiyallahu anhu ibn Mas'ud wá di olùmọ̀ àwọn àgbà ní gbogbo Iraq tí gbogbo èèyàn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀. abdullahi bin mas'ud radiyallahu anhu olówó agbẹ ìgbà wáyé wa ó ní mo bi anabi wa muhammad sallallahu alayhi wa sallam léèrè ẹ̀kọ́ ńlá ń bẹ nínú eléyìí wípé téèyàn bá ti mọ̀ kéèyàn máa béèrè nítorí pé téèyàn bá fi lè dákẹ́ téèyàn kọ̀ láti béèrè ojú ọ̀nà àti ṣìnà ní rọrùn ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ náà láwùjọ tiwa náà lónìí kọ́ mọ̀ kò sì béèrè tó téèyàn bá ti béèrè nítorí súnmọ́ ni pé n ti mọ̀ orí pé mọ̀ náà lọ́rọ̀ máa ṣẹ́kù sí ṣùgbọ́n o ti ń bà béèrè kí n béèrè lọ́dọ̀ ẹni tó mà Ibn Mas'ud fẹ́ béèrè ó béèrè lọ́dọ̀ ọ̀gá wa anabi Muhammad sallallahu alayhi wa sallam tí n bá sì béèrè lọ́dọ̀ ẹni tó mà tí n béèrè béèrè tí ó wúlò fún mi tó sì ṣeé ṣe kó wúlò fẹ́ lómi nígbà tí pé béèrè kan tí ò ní láárí ìbéèrè rádaràda ìbéèrè kéèyàn kàn fẹ́ básìkò èèyàn jẹ́ ìbéèrè kéjémi náà béèrè àbí ìbéèrè kò súnmọ́ pé tó máa fún ọ létí rẹ̀ wá fi sí ìwà wò eléyìí ó túmọ̀ sí pé o lásìkò rẹ ti ṣe nǹkan kan sì fẹ́ ba tẹlòmíì jẹ ni tó àwọn sọ̀hábà wọn àrí bẹ́ẹ̀ so eléyìí sì tako àwọn ọ̀rọ̀ kan tó máa ń sọ pé àwọn sọ̀hábà máa ń bẹ̀rù láti bí anabi Muhammad sallallahu alayhi wa sallam léèrè eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tẹ̀sìn Islam tí wọ́n lò gẹ́gẹ́ bí àwọn almustashriqun because eh, wọ́n máa ń bẹ̀rù láti bi ọ̀gá wọn léèrè rárá àwọn sọ̀hábà máa ń béèrè ṣùgbọ́n nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé àwọn ìbéèrè ìbéèrè rẹ̀gẹ̀dẹ̀ tí ò ní tùmọ̀ àwọn ìbéèrè ìbéèrè ìbéèrè tí ò ní láárí. wọ́n ala anbiya'ihim yíyapa tán máa ń yapa sáwọn ànábì wọn. wa illa àwọn sọ̀hábà máa ń béèrè wọ́n máa ń béèrè àwọn ìbéèrè tó ní láárí tó wúlò ẹ̀rí pé nínú àwọn àdìsí anábì sallallahu alaihi wa sallam àwọn béèrè kún bẹ́ẹ̀ sàábì kan sọ pé ya Rasulullah kulli fil islam qawlan la as'alu la as'alu anhu ahadan ba'dak wa anábì sallallahu alaihi wa bá mi sọ̀rọ̀ kan nínú islam tó yẹ kí n tún ní bí ẹlòmíì máa lẹ́yìn rẹ̀ anábì gan máa ti àwọn sàhábà láti béèrè nígbà tí anábì sallallahu alaihi wa ọ̀kan nínú àwọn sàhábà ó ní bá fẹ́ ó ní as'aluka murafaqataka fil janna níta mi tọrọ lọ́dọ̀ rẹ ni pé mo fẹ́ máa bẹ pẹ̀lú rẹ nù àlìjẹ́nà àwa ghayra dhalik ọ̀fẹ́ nǹkan mi lẹ́yìn rẹ ó ní ọ̀wọ́n tí mo fẹ́ náà tìrọ ibn Mas'ud radiyallahu anhu ó ní mo bi anabi léèrè pé ayyul amali ahabbu ila Allahi azza wa jalla èwo nínú sẹ́ ìlọ́lọ́wọ́n ọba tọ́ga tọ́ gbangban ló nífẹ̀ẹ́ sí jù èwo nínú sẹ́ lọ́lọ́wọ́n ọba tọ́ga tọ́ gbangban ló iṣẹ́ tí máa gbé ní ga iṣẹ́ tí máa sọ̀yàn di ẹni ńlá lọ́dọ̀ ọlọ́run ni làwọn fẹ́ ṣe nítorí pé àwọn sàhábà wọ́n yàtọ̀ sí wa púpọ̀ púpọ̀ ẹ̀rí pé àwa ní ìsìn ilé ayé tá a wà ní ìsìn àfojúsùn gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà ní bá ṣe lówó afẹ́ lówó kọ́pọ̀ afẹ́ lówó kọ́dà lómi tí ó bá tán bá rọ abùn lówó wọ́n bùn pé ẹnìkan bùn yẹn three thousand láàrin ẹ̀ wo sórí ké sí àwọn owó jakajaka bẹ́ẹ̀ lè mí fẹ́ bá alówó tí máa dẹ́rù bó ṣì ń lòún fẹ́ ń torí pé àwọn èèyàn ojú ti jìn ojú ti jìn ojú kòkòrò yẹn ti pọ́jù nípa nǹkan ilé ayé so ẹ ẹ nbọ ni sàábẹ kan ti sọ pé anabi sọlọ àzùbà bá ń bẹ lọ mo fẹ́ lo àìmọye àwa kéékèèké kókòkò yìí àwa rondórondó yìí àìmọye yẹn tó ti wá bá bàbá yẹn dákun àdúrà wò lẹsẹ fún mo fẹ́ lo nípa. subhanallah so ẹ wá wo àwọn sàhábà anabi wa muhammad sallallahu alayhi wa sallam kì í tẹ̀lé ayé làwọn lé kìí ṣe ayé ni àfojúsùn wọn ṣùgbọ́n ń tọ́wà lọ́dọ̀ ọ̀lọ́ èwo nínú sẹ́ ńlọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí jù kìí ṣe pé Ibn Mas'ud ó fẹ́ gbọ́ kọ́ mọ́ kó fi pamọ́ ó fẹ́ gbọ́ kọ́ mọ́ kó lò ó sì fẹ́ kọ́ jẹun tí ó jẹ àǹfààní fóun àti gbogbo àlùmọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó wá ní tó dárúkọ Allah ó wá ní azza wa jalla azza wa jalla bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá ló títóbi ọlọ́wọ́n bá nìkan ló ní títóbi ò sí fẹ́lómi lẹ́yìn ọlọ́run gbígbọ́ngbọ́n ìṣe tẹ́lómi àyàfi allahu rabbul alamin wọ́n máa sọ pé allahu azza wa jal wọ́n sì máa sọ pé allahu jalla jalalu wọ́n sì máa sọ pé allahu ta'ala wọ́n máa sọ pé allahu subhanahu wa ta'ala tọ́ eléyìí jẹ́bà àwọn àwọn aláwọ̀ àpòsí lọ́wọ́ ní ìsìn nínú yorùbá bàbá ń túmọ̀ rẹ̀ ẹ̀hẹ́n bàbá ní allahu ta'ala allahu tó ga allahu subhanahu allahu allahu subhanahu wa ta'ala allahu tó sì pọ́ mọ́ tó sì ga bákan náà tó máa sọ pé allahu allahu jalla jalaluhu ìyẹn ni pé allahu tó sì pé títóbi ni fún gbígbọ̀ngbọ̀n rẹ̀ allahu tó sì pé títóbi ni fún gbígbọ̀ngbọ̀n rẹ̀ tọ́ allahu ta'ala allahu tó ga tó bá ti máa túmọ̀ rẹ̀ lè tó túmọ̀ sí pé irúgbóló ń sọmọ túmọ̀ tààlà pẹ̀lú pé àlekè ọlá yẹn kò kò kò kò kò túmọ̀ sí nǹkan tó jẹ́ pé wọ́n ń fẹ́ ẹ̀hìn ká máa túmọ̀ rẹ̀ sí Allahu ta'ala Allahu lọ́gà. Ibn Mas'ud sọ pé azza wa jalla ń bì yẹn tí ọba tó ga lọ gbangba anábì wa dáa pé as-salatu ala waqtiha alákọ̀ọ́kọ́ ni ká ṣe sọ̀láàtì lákòókò rẹ̀ eléyìí làkọ́kọ́ sẹ́tọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ sí jù. orí ẹ̀ àwọn ẹni tí ń fi sọ̀láàtì ráàlì àwọn ẹni tó jẹ́ pé wọn kì í ṣe àwọn sọ láti lákòókò rẹ̀ jíjàn pọ̀ ni wọ́n máa jàn pọ̀ eléyìí ò sínú ntọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ sí ntọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù ntọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù òun náà ní kárí pé à ń ṣe àwọn sọ̀làwátì wa lákòókò rẹ̀ nínú rìwáyà kan anábì sallallahu alaihi wasallam sọ pé as-salatu li awwali waqtiha ṣíṣe sọ̀láàtì lákọ̀ọ́kọ́ àkókò rẹ̀ ṣíṣe sọ̀láàtì lákọ̀ọ́kọ́ àkókò rẹ̀ torí ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam Islam ẹ̀sìn tiwa ni ìsìláàmù ẹ̀sìn tiwa ni kò tó ní ká gbà ká sì máa jánu sọ bẹ́ẹ̀ láti jẹ́ mùsùlùmí gidi nítorí pé mùsùlùmí gidi yóò máa sojúṣe ojúṣe ojúṣe mùsùlùmí oní ẹni pé kó má fi sọ̀láàtì kó má fi falẹ̀ ojúṣe mùsùlùmí oní ẹni kó má fi sọ̀láàtì kó má fi ráre kásìkò sọ̀láàtì bá ti wọlé ká ti as-salatu li waqtiha as-salatu ala waqtiha nínú riwaya kan as-salatu li awwali waqtiha kásì sọ̀láàtì lákòókò àkókò rẹ̀ ọwọ́ àsìkò péréte bí ìṣẹ́jú mélòó tá a bá fi sílẹ̀ fáwọn èèyàn láti sàlùwálá fẹ́ni tí ń bọ̀ láti lé láti wá darapọ̀ mẹ́jẹ̀má fẹ́ni tó ṣe kó sùn kó fi tají kó sàlùwálá kó wá pẹ̀lú wa níbi tá a ti ṣe sọ́lá eléyìí ò túmọ̀ sí pé àti ṣe sọ́lá ti lákòókò àkókò rẹ̀ fi ká fogún ìṣẹ́jú sílẹ̀ lẹ́yìn ìgbà tá àlùfáàjà rí yọ lásùbà fi ká fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sílẹ̀ lẹ́yìn ìgbà tí àkókò sọ̀látò dóòrò tó dóòrùn yẹ̀tàrí bákan náà ká tún fi bí irú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà sílẹ̀ ní sọ̀láàtì lásù lẹ́yìn ìgbà tákòkò tiẹ̀ náà tó magrib ká fi bí ìṣẹ́jú mẹ́wàá sílẹ̀ lẹ́yìn ìgbà tákòkò tiẹ̀ náà tó àbí ìṣẹ́jú márùn ìṣá ká lọ́la díẹ̀ ká díẹ̀ kò sínú pé a fi sọ̀láàtì yẹn ráàlì náà lànà bí sallallahu alaihi pé lọ́jọ́ kan àkókò yìí hiya waqtuha lawla an ashaqqa ala ummati àkókò rẹ̀ náà làkókò tá a wà yìí tí ìbá ṣe pé kí n má bàa la wàhálà bàlúmọ̀ mi lọ́rùn àkókò tá a bá máa ṣe nìyí gbogbo gbà. torí ẹ fawailul lil musallin alladhina hum an salatihim sahun. ọlọ́ni egbe kó máa jẹ́ ti àwọn ẹni tí ń ṣe sọ̀lẹ́ ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n máa gbàgbé sọ̀lẹ́ tí wọ́n máa fi falẹ̀ tọ́lọ́mọ ọba ẹlẹ́dàá wa tó bá ṣépè fún àwọn ẹni tí ń fi sọ láti falẹ̀ báwo wá lẹni tí kìí ṣe rárá báwo wá lẹni tó ṣe kó ti pátì láti ìgbà tó ti pẹ́ ẹ jẹ́ ká kíyè sára jàmá as-salatu ala waqtiha qultu thumma ay mo nílò ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn rẹ̀ kí ló tún kàn ànábì sallallahu alaihi wasallam dáhùn wọ́n lè thumma birrul walidayn lẹ́yìn rẹ̀ lọ́kàn ṣíṣe dáadáa sáwọn òbí méjèèjì ìyẹn ni pé òun ló ṣe pò kejì nínú àwọn iṣẹ́ tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí torí ẹ̀ ṣe dáadáa sáwọn òbí rẹ̀ má ṣe bà àwọn òbí rẹ̀ lọ́kàn jẹ́ má ṣe jẹ́ sábàbí ìbànújẹ́ fáwọn òbí rẹ̀ dáadáa dáadáa dáadáa ní kójú kan máa tọwọ́ rẹ̀ wáyé sáwọn òbí rẹ̀ ibi tá à ń lọ nù ní tó fà á tí ìmáàmù Bukhari tó fi mú àdéhìí wá ń bì nù wípé ìmọ̀ ṣe dáadáa sóbì méjèèjì àti bàbá àtìyá wa lápapọ̀ ipò tó wà ipò tó ga púpọ̀ ni kò sí fọwọ́rọ́ sẹ́yìn àti pé pàpà gan ọlọ́run ẹlẹ́dàá wa nífẹ̀ẹ́ sí ká ṣe dáadáa sí wọn ló fi jẹ́pọ̀ ní ló ṣe pò kejì nínú tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù. bẹ́ẹ̀ bá wá fẹ́ mọ báwo ni ipò kejì tí à ń ṣe dáadáa sóbì tọ́ wà nínú tọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ sí jù. òun náà ni pé kẹ́ ẹ kíyèsí nǹkan tán pè ní nǹkan alákọ̀ọ́kọ́. nǹkan pè ní nǹkan alákọ̀ọ́kọ́ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù ó ní as-salah as Muhammad sallallahu alayhi wa kò pé kí màlẹ́kọ̀ mú wá fún un lókè pẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe mú zakat wá fún un gẹ́gẹ́ bí wọ́n ti ṣe mú ọ̀sùnyàmù wá fún un gẹ́gẹ́ bí wọ́n ti ṣe mú alhaji wá fún gẹ́gẹ́ bí wọ́n ti ṣe mú gbogbo àwọn òfin yòókù wá fún òfin tọrọ mọ́ káràkátà òfin tọrọ mọ́ àgbéyàwó òfin tọrọ mọ́ gbogbo contract wọ́n mú wá bá nàbì sallallahu alaihi wasallam lókè pẹ̀lú nítorí bí sọ̀láàtì ti ṣe pàtàkì tó gbígbé lọ́lọ́run bá ní kí wọ́n gbé anabi muhammad sallallahu alaihi wasallam wọ́n gbé wá sí sánmà sánmà lọ́run lẹ́yìn sánmà keje lọ́lọ́run tó wáá fi sọ láti lè lọ́wọ́. ẹ rí i pé as-salati yìí tí yìí bá ti ṣe ẹgbàgbé ẹ̀ kì í ṣe mùsùlùmí. al-ahdu alladhi baynana wa baynahumu as-salah faman tarakaha faqad kafar. mọ́jẹ̀mú ti ń bẹ láàrin wa àtàwọn onáà ní as-salah torí náà ẹnikẹ́ni tó bá ti lè pa sọ láti ti di kèfèrí àsọláàtì yìí ní nǹkan alákọ̀ọ́kọ́ ṣíṣe lákòókò rẹ̀ ní nǹkan alákọ̀ọ́kọ́ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí tó nífẹ̀ẹ́ sí jù. wọ́n á ní nǹkan ẹlẹ́ẹ̀kejì tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù ó náà ní mímọ̀ ṣe dáadáa sóbì méjèèjì. a jẹ́ pé ń bẹ nínú nǹkan tó yẹ pé tíyàn bá ń ṣe ó tó fi ṣàtẹ̀gùn síwájú Allah tíyàn bá máa ṣe dáadáa sóbì rẹ̀ méjèèjì ó tó láti fi ṣàtẹ̀gùn síwájú Allah láti tọrọ tíyàn máa ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ pé wọ́n ọlọ́run wo dáadáa tí màá máa ṣe sáwọn òbí mi méjèèjì ṣàánú mi ṣe nǹkan báyìí fún mi. ìyẹn tó bá kú òótọ́ lọ bá ń sùn. àwọn tó bá ké mùnáfíkì ni ọ irọ́ burúkú lọ ń pa ṣe ṣe dáadáa sáwọn òbí rẹ àìdá náà lọ máa ṣe é sí wọn. sọ wá sọ pé wọ́n lọ wo dáadáa tí màá máa ṣe sáwọn òbí mi àìdá tó ń ṣe sí wọn nù. eléyìí túmọ̀ sí pé ká ṣe dáadáa sáwọn òbí wa ipò tó wà ọ̀gá púpọ̀ tóbi bá ti wá mà bẹ́ẹ̀ ẹran máa yín lọ́wọ́ ẹ̀yin ọmọ sọ̀rọ̀ ayé dòkúta àdìgbòlù fọmọ ayé tí òfin ṣe dáadáa sí yín nítorí pọ̀pọ̀lọpọ̀ òbí oyún ọkọ dínà kọ́ mo ṣe dáadáa sí wọn nígbà tó ọmọ ọba wa ṣe dáadáa sí wọn àwọn ọmọ wa retí kí tọmọ bàjẹ́ kí tí ọ ta kó rí bó ṣe ó dájú pé gbogbo òbí tó bá rí bẹ́ẹ̀ náà kì í ṣòbí rere gbogbo òbí máa fẹ́ kó da fọmọ ni láyé àti lọ́la kìyàmù ṣùgbọ́n ìyẹn ran àwọn ọmọ yín lọ́wọ́ ẹ má jẹ́ kí ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú kọ́ ọmọ ṣe dáadáa sí yín birrul walidayn òní ẹlẹ́ẹ̀kejì qultu thumma ayy mo ní ànábì èwo ló tún kàn lẹ́yìn rẹ̀ qala thumma al-jihadu fi sabilillah ànábì muhammad sallallahu alayhi wa sallam ọlọ́lẹ́kẹta náà ní ká jagun sójú ọ̀nà lọ ká máa jagun sójú ọ̀nà lọ. sẹ́sìn mọ̀ pé jihad ọ̀gá púpọ̀ nínú ẹ̀sìn islam àti mọ̀ pé tá a bá pa jihad tì kò sí tàbí ṣùgbọ́n àbùkọ́ jẹ̀ tiwa ọ̀tá wa gan kò tí ẹni káwa fún ẹni ń bẹ taqa'us wọ́n tàdí mẹ́yìn wọ́n sá kúrò nídìí à ń ṣe jihad ọ̀rọ̀ yín wá di nǹkan àwàdà tí ọ̀já mọ̀ kankan lọ́dọ̀ ọ̀tá ọ̀tá kan sí tí ń bẹ̀rù mùsùlùmí má lónìí nítorí pé àwọn fẹ́ sẹ̀mí àwọn náà fẹ́ sẹ̀mí. ẹbí tánàbí sallallahu alaihi wasallam sọ kí ni sọ́wọ́n yẹn di oúnjẹ fọ́tà tí ọmọ jẹ bí àwọn ọ̀jẹun tí í ṣe máa ń sùúrù bu àdémọ́ abọ́ oúnjẹ òun náà ni anábì ní hubbu dunya wa karahiyatul maut ìfẹ́ lé ayé àti kórìíra kú etí ń dá wa láàmú lónìí nù tó fi jẹ́ pé gbogbo èèyàn wọ́n sá fún jihad ṣùgbọ́n jihad ń bẹ kò sí ń tọ́ parí àwọn èèyàn nígbà kan lásìkò kan nínú ayé àwọn lè jẹ́ pé wọ́n sá fún wọ́n bẹ̀rù rẹ̀ wọ́n fẹ́ ìṣẹ̀mí ju kí wọ́n ṣe jihad lọ ṣùgbọ́n náà wọ́n padà mú àwọn kan wá tó ṣe pé àwọn ò ní jẹ́ kí jihad kó parun wọn à ní jọ parí wọn á jà ní ìbámu pẹ̀lú bí ṣẹ̀ríà bó ti ṣe gbé jihad kalẹ̀ yàtọ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ eléyìí tá à ń rí láyé nìsín lọ́pọ̀lọpọ̀ ayé àwọn kan yọjú níbi kan wọ́n láwọn ni isis àwọn kan yọjú níbi kan wọ́n láwọn ni ashabab àwọn kan yọjú níbi kan wọ́n láwọn ni qaida àwọn kan yọjú níbi kan wọ́n láwọn ni boko haram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn jẹ jẹmáàmù jẹmujẹ àwọn àtàjẹ sílẹ̀ wọ́n ní àwọn ń ṣe jihad ni irú jihad rọ wò nìyẹn àwọn jihad rọ ìkàfẹ́ máa pa àwọn èèyàn pakúpa ẹ̀ka ń wá ọ̀nà láti máa ṣèbàjẹ́ lókè pẹ̀ ẹ wá máa mú ìkórìíra ẹ̀sìn islam máa túbọ̀ jinlẹ̀ sí lọ́kàn àwọn ẹni tọ́jọ́ tẹ ẹ̀sìn islam nítorí pé jihad ẹ̀sìn islam tó bá wà a ọ̀nà àti wàlìjẹ́nà rọrùn ni so ṣùgbọ́n kì í ṣe kátàkátà rádaràda yìí tá à ń rí nílé ayé nìsín ṣùgbọ́n nìkan ò sí tí ọmọ ẹ̀sìn kankan láyé tó náà ní máa wẹ̀rì fún gbogbo orú àwọn ẹni tí adarúkọ wọn gẹ́gẹ́ bí àpèjúwe yẹn lónìí gbogbo orú àwọn àdìsí làwọn náà máa lò Ibn Mas'ud ti bi ànábì rí èwo nínú iṣẹ́ lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù ànábì kọ́kọ́ dárúkọ sọ̀láàtì lákòókò rẹ̀ ó pe ká dáadáa sáwọn òbí wa ó pe lẹ́lẹ́kejì ó sì tún á jihad lẹ́lẹ́kẹta. so wọ́n máa lo irú àwọn àdìsí yìí náà láti tún fi sàwọn ẹlòmíín náà lójú kòkòrò láti darapọ̀ mọ́ wọn ṣùgbọ́n ká lọ́ọ́ ma o kì irú àwọn jihad tí ọ̀pọ̀lọpọ̀ láwọn ń ṣe yìí náà ni jihad tó lọ́n fi rán anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam jihad nǹkan kan ni tó ṣe pé ó ní àwọn òfin ó ní àwọn ìlànà eléyìí tó ṣe pé a gbọ́dọ̀ tẹ̀lé láti gbé jihadi láti gbèrò jihadi ọ̀tán jihadi bẹ́ẹ̀ àwọn kan náà tún wà tó yẹ pé iṣẹ́ tiwọn òun náà ni pé kò sí jihadi mà ní táwọn ń lọgun káyé nù so wọ́n rí i pé gbogbo movement wọn lórí pé ẹ má ṣe jihadi kò tẹ̀ sí jihadi yìí tó kú ní sinmi ká sáà kiri káyé so àwọn eléyìí so ń tó dájú òun náà nípa jẹ́ńdà ẹlòmíì òun náà ni wọ́n ń gbìyànjú láti rí pa àwọn gbèrò àmọ́ tó wá pẹ́ sí islam yìí ni kò sí ń tọ́pa jihad rẹ̀ jihad yìí sì ń títí ìjọ gbẹ̀ndà kìyàmà. ibn Mas'ud wa ni anabi sallallahu alayhi wa sallam ló bá mi sọ àwọn ọ̀rọ̀ yìí o wala wistazadtuhu lazadani tí mo bá tún tọrọ lọ́dọ̀ anabi sallallahu alayhi kó tún sọ tí wọ́n pọ̀wọ́lé àwọn ètí ànábì ti sọ yìí eléyìí tó túmọ̀ sí pé èèyàn máa mara láti èèyàn bá ń ṣe béèrè lọ́dọ̀ olùmọ̀ èèyàn ò ní béèrè lọ́nà tí ó fi sú ẹni tí èèyàn ń bi léèrè tó fi máa sọ pé tó béèrè tó wọ́n fi béèrè pa láti wọ́n ti béèrè débì kan ètò ti béèrè débì kan ó dì ó tó nítorí kó lè bá a láǹfààní àti béèrè míì lọ́jọ́ mi tá a bá wo àdìsí dáadáa a rí i pé ẹ̀kọ́ ń bẹ nínú rẹ̀ tó pọ̀ òun náà ni pé abdullahi bin mas'ud radiyallahu anhu so ọkẹ́kọ̀ọ́ tààràtà láti orí ahan nabi wa muhammad sallallahu alayhi wa sallam kọ́ tara rẹ̀ jẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ṣe máa ń tanra wọn jẹ lónìí wọ́n sọ pé nǹkan kí àmọ́ òní lọ kọ́ lọ́dọ̀ olùmọ̀ ọkọ̀ máa tanra rẹ̀ jẹ ló gbé tíra kalẹ̀ lọ́mọ ká ọmọ wa sọ pé àfa rẹ̀ ni tíra rẹ̀ sẹ́yìn sì ti máa ń pé wa kam min 'a'ibin qawlan sahiha wà á fẹ́tùhù min alfahmi sàkíìmì ọ̀pọ̀ àìmọye èèyàn iná ni wọ́n máa sọ pé ọ̀rọ̀ tí wọ́n sọ tó dáa ọ̀rọ̀ tó ṣe déédéé tí ò sáṣìṣe ń bẹ̀ yọ́n máa sọ pé kò ṣe déédéé ṣùgbọ́n tí ń dá láàmú tí fi ń sọ̀sọ́kùsọ ni pé àgbọ́yé rẹ̀ nǹkan ṣe bẹ́ẹ̀ gbé lọ sípítù wọn ò lè rí lábẹ́rẹ́ torí pé tàgbọ̀ yìí tí ò bá ti gbádùn àbúyọ abẹ́rẹ́ wà tá a lè gún. àádọ́dọ̀ mẹ́díkù dọ́kítọ̀ pé ẹjọ́ ní tó ń dà láàmú nípa àgbọ́yé mi ò ṣe déédéé ẹ bá ń wá abẹ́rẹ́ sí i torí ẹ̀ ẹnu olùmọ̀ lèèyàn ti máa kẹ́kọ̀ọ́ kìí ṣe pé nu tíra lásán lèèyàn ti máa kẹ́kọ̀ọ́ àbí ń wa kàn gbé wọ́n ti pè yóò gbé handset rẹ̀ kalẹ̀ àbí yóò tiẹ̀ kan báyìí kí ni wọ́n nǹkan báyìí pé a tún ti mọ̀ dájú eléyìí a tún ti mọ̀ dájú eléyìí ṣé fi hàn èsì bí wọ́n ṣe máa kọ́ mọ̀ nù wàá kọ́ ìmọ̀ láti ẹnu olùmọ̀ torí pé nínú pọ́ǹkẹ́kọ̀ọ́ láti ẹnu olùmọ̀ kì í ṣe pé ẹ̀kọ́ ọmọ máa kọ́ ọmọ máa kà nìkan lọ́ọ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ kì í ṣe pé ẹ̀kọ́ kó ṣàlàyé fún mi ó yé mi nìkan kọ́ lọ́ọ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ ó tún kọ́ ẹ̀kọ́ báwo lèèyàn ṣe ṣe ayé yìí ó tún kẹ́kọ̀ọ́ pé báwo lèèyàn ṣe lòmọ̀ yìí ó tún kẹ́kọ̀ọ́ bó lèèyàn ṣe máa sọ̀rọ̀ tẹnu orí òfin ní máa jágéèjì. àmọ́ tí èèyàn bá ti rẹ́ nìkan tí ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ tí ó tírénì rẹ̀ ní tírénì tó dáa kò lè yà án lẹ́nu náà kò lè yà án lẹ́nu wípé ẹnu rẹ̀ ó máa jóni bí ẹni tó ṣe pé àwọn abiléèsì wọn fi bá lẹ́nu ọ̀rá nkárá bá lẹ́nu torí ẹ̀ máa kẹ́kọ̀ọ́ lẹ́nu olùmọ̀ wọ́n sì lọ gbọ́ lọ́dọ̀ rẹ̀ náà kì í pọ̀ jù so mo kọ́ ń bí mo tún kọ́ ń bí mo tún kọ́ ń bí mo tún kọ́ ń bí irú ìmáàmù Bukhari tá n ka tíra rẹ̀ lónìí mélòó lọ ọmọ tó tó olùkọ́ rẹ̀ èèyàn ẹgbẹ̀rún mélòó lọ ọmọ tó tó olùkọ́ rẹ̀ tó fi pé wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ èèyàn kan èèyàn méjì olóòtú tó bá ń gbàtà náà ti gbọ́ lárúbáwá àmọ́ browse àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ so bóun ni wàá lè ṣe ṣẹlẹ̀ bóun làgbọ́ ṣe forí sánpá so àǹbùkátà ká kẹ́kọ̀ọ́ látẹnu àwọn olùmọ̀ à ń kẹ́kọ̀ọ́ púpọ̀ nǹkan púpọ̀ ó sì já àǹfààní fún wa. ẹ rí i pé lónìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n tún máa bu ẹlòmíì ah, kí á kí lọ lọ kọ́ àwa ó ah, ti dé lẹ́bù pípọ̀ mọ́tò lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan náà. Allah Allah so ẹ rí i pé ẹ̀yàn má ṣe bẹ́ẹ̀ o ẹni tó bá ń wá mọ̀ o má ṣe bẹ́ẹ̀ o torí pé ìmọ̀ tẹ rí yẹn wọ́n yẹn fojú díyàn tí yẹn bá ti kẹ́kọ̀ọ́. kọ́dà àwọn ọmọ tó kẹ́kọ̀ọ́ dé yunifásitì nǹkan kan nípa tọrọ ọmọ ẹ̀sìn yìí báyìí tó bá jẹ́ pàfojú di ní bá ń tọ ọ̀pọ̀lọpọ̀ láàmú wọn ò ní rí nǹkan kan mú wálé torí pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa kọ tó bá kọ́ àfojúdi ni à ó ní kàn kankan lọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ èèyàn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ olùmọ̀ọ́ni àǹfààní àkọ́kọ́ nínú àǹfààní tá a tún rí ń bẹ̀ òun náà ni pé akẹ́kọ̀ọ́ máa béèrè lọ́dọ̀ olùmọ̀ akẹ́kọ̀ọ́ a máa béèrè lọ́dọ̀ olùmọ̀ torí ẹ̀ dáhùn náà ká máa béèrè ń tàbá mọ̀ àmọ́ béèrè ìtẹnitọ́ fẹ́ mọ̀ kó lè bàa lò ó àmọ́ àbí ìbéèrè tẹni tó ti mọ̀ àmọ́ tó fẹ́ fi ìbéèrè rẹ̀ sẹlòmíì tí yóò bá gbọ́ láǹfààní kó ná lè bàa jẹ́ pé yóò máa ṣe dáadáa torí tó bá pè lọ sọ fẹ́ni tí ò tí ì máa ṣe ó lè má tẹ̀lé pé alára ń jò lọ kí ó ń jò ní wọn náà máa ń tọ̀ sọ àmọ́ tó bá bá Muhammad nípa tó ń

òun náà ni pé olùmọ̀ olùmọ̀ òun náà gbọ́dọ̀ ní sùúrù pẹ̀lú àwọn ẹni tí ń kọ́ lẹ́kọ̀ọ́ nítorí pé bílùmọ̀ sùúrù sọ pé ìbéèrè méjì mo fẹ́ sí kò sọ pé ọ̀kan mo fẹ́ sí kò sọ pé mẹ́ta mo fẹ́ sí kò sọ pé mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mo fẹ́ sí ṣùgbọ́n àná bìí ti rọra rẹ̀ máa béèrè máa béèrè débi tó bá fẹ́ béèrè dé tó olùmọ̀ náà gbọ́dọ̀ ṣe sùúrù pàápàá jùlọ tá a bá ti fura mà pé ẹni tí ń béèrè ó ń béèrè kò fẹ́ mà ká ṣe sùúrù ká má jẹni tó ṣe pé yọ́ọ́ máa kánjú àbí yóò máa kára kò ní fún ẹni tó fẹ́ ṣèbéèrè láǹfààní láti lè ṣèbéèrè. nínú tánàbí sallallahu alaihi wasallam sọ àmọ́ pé sọláàtì pàtàkì pàápàá jùlọ ká máa ṣe lákòókò àkókò rẹ̀ ó pàtàkì púpọ̀. bákan náà nínú ìdáhùn anábì sallallahu alaihi wasallam àmọ́ pé àwọn òbí wa ipò tí wọ́n wà ga púpọ̀ àfi ká máa ṣe dáadáa sí wọn àti pọ́nrán àyàn ni ká máa ṣe dáadáa sí wọn. a sì mọ̀ pé jihad nínú àǹfààní tó wà ń bẹ jihad ń bẹ ò kò sí ń tọ́ parẹ́ tọ Ibn Mas'ud ló wá sọ nínú àǹfààní tó tún wá ń bẹ ni pé akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ ó yẹ kó máa fún olùkọ́ rẹ̀ náà nísìnyí kọ́mọ̀jẹ́ yìí pé ìgbà tó ọba tó lo gbogbo okun tí ń bẹ lára olùkọ́ rẹ̀ tán ló tó wá sọ kó tómi gẹ́lẹ́ má lo gbogbo okun tó wà lára olùkọ́ rẹ̀ tán kó tó kó tó kó tó mú àwọn àbíìrì rẹ̀ wá sópin ní paríparí a rí i pé sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam tó bá jẹ́ pé a bá mójútó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láàpọ̀ níbẹ̀ gbogbo dáná fi fi mà wá ọ̀pọ̀ alhamdulilayi bàbá ti ń rí tá a mọ̀ ká máa dé eléyìí tó bá bá wa wí ká gbìyànjú láti tún ṣe eléyìí tá a ti ń ṣe dáadáa tẹ́lẹ̀ náà nínú nǹkan tá a gbọ́ ẹ túbọ̀ di amójútó ọlọ́run ọba ẹlẹ́dàá kó ṣàánú wa kó sì gbàdúrà gbogbo wa ṣe ibi tá a dùn sí ni lónìí yìí báyìí láti نعم نعم السلام عليكم ورحمة الله نعم جزاكم الله خير يا شيخ àbí Allah subhanahu wa ta'ala pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tí ó dára jùlọ àti àwọn ìròyìn rẹ̀ tí ó ga jùlọ ó bá wa ṣe àlékún dáadáa fún àwọn olùmọ̀ wa ó jẹ́ kí a rí wọn pẹ́ lórí dáadáa Ọlọ́run jẹ́ kí eléyìí kó máa bẹ nínú àwọn ìwé iṣẹ́ eré wa àti ti àwọn náà ní ọ̀làgbẹ́ndì alqiyama náà insha Allah a rí wípé àǹfààní ti wà fún wa báyìí láti ṣe ìbéèrè fún àwa tí a bá ní ìbéèrè so a ti rí option àti béèrè bẹ́ẹ̀ níbẹ̀ yẹn so inshallah a bẹ̀rẹ̀ sí fún wa ní ààyè ní ọ̀kọ̀ọ̀kan ní sin inshallah so àwọn àtàwọn ti fún ní àǹfààní yẹn ká mú béèrè wá wá. naam. naam asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. Nam, jazakumullah khairan ya sheik. Nam abi Allah subhanahu wa ta'ala kí ó san kó bá san yín lẹ́san rí. Ṣé ìbéèrè mi ni pé tí ẹ̀sùn náà kọ́ wa pé kí àwọn ọmọdé pé tí òun bá ti wọ̀ tí mọ́gírì bá ti wọlé kí àwọn ọmọdé máa wà nínú ilé. So ìmọ̀ fẹ́ béèrè pé ṣé tí ilé téèyàn bá ń gbé tó bá wà fenced tí compound yẹn bá wà fenced ṣé àwọn ọmọ yẹn àti àwọn òbí ṣé compound ní ìgbà tí òun ti wọ̀ yẹn àbí inú ilé gangan náà gbúdọ̀ wà náà ìbéèrè mi nìyẹn jazakumullahu khairan. àyàkùnlá ó dàbí pé àgbọ̀ yín wọ́tà ẹ jẹ́ kí n chẹ́kì nǹkan tí ó ń ṣẹlẹ̀ áfọ̀n àyànṣe. Yes, sir. Hello, ṣé à ń gbọ́ nìsín? Naam naam, àti gbọ́ yín láìsàn. Sọ ohun tí ìbéèrè tí wọ́n ṣe ìdáhùn rẹ̀ ni wípé ìgbàtà nàbí sallallahu alaihi wa sallam tó ní tóorùn bá ti wọ̀ ká kó àwọn ọmọ kéékèèké ká kó wọn lẹ̀. So oníbèrè wa ni sọ àlè fi wọ́n lẹ̀ sáàrin inú ilé wa tàti fẹ́ǹsì. Ẹ má fi wọ́n lẹ̀ sáàrin inú ilé tàti fẹ́ǹsì. Ẹ jẹ́ kí wọ́n wọnú yàrá lọ torí pé àsìkò yẹn anábì sallallahu alaihi wa sallam sọ pé Naam. Naam, ẹ béèrè béèrè yín. Tọ́ ẹni tó kàn insha Allah. Naam, bismillah. Thank à, you. À. Naam, naam. Sàwáyékùn. Uh, kọ́lá bá wa ṣe dára fún àwọn ṣáàtùwà. Ìbéèrè tèmi ni pé ẹnì apá kan wà tí a sì mọ̀ pé ó ń sún náà ni. Ṣùgbọ́n tí n bá fi sọ̀rọ̀, ì máa ń ṣe àpẹẹrẹ àwọn jẹ̀máàtì tẹ̀blíkì. Ṣé irú ẹni bẹ́ẹ̀ ṣé a máa sọ pé ń pèpè sí ibi tẹ̀blíkì ni àbí àbí kápùlẹ̀ máa ká mọ̀ kọ̀bẹ̀ ara sí ní tí máa sọ ń pa àwọn ẹ̀sẹ̀ máa fi tẹ̀lé. alhamdulilayi alhamdulilayi àkọ́kọ́ ni pé lábẹ́ òfin náà bá wa tó bá pé súnà lèèyàn bá ń tẹ̀lé tó bá pé súnà kọjọ́ yàn lójú tó bá pé súnà lèèyàn bá ń tẹ̀lé ìgbésẹ̀ àfẹsẹ̀ sí àwọn ahlu súnà ó yẹ kọjá bàbàrà lójú èèyàn wá sí kíkún yàn sọ súnà ló ń tẹ̀lé ó jẹ́ pé ẹni tí ó tẹ̀lé súnà náà ló mọ̀ wá lọ́mọ wa pọ́n ojú ọ̀nà wọn àti ṣèṣì wọn lọ́mọ sanlé ó tilẹ̀ jẹ́ pọ́nà tẹ gbà sí béèrè yẹn ẹ máa tún ṣe ń jọ́mi àwọn ìdáhùn rò béèrè báyìí àtẹ̀sọ́pọ̀ àfa kan wà tí n ta fẹ́ dúró lẹ́yìn sí torí pé kọ́mọ́dà bí gbà tó ṣe pé òun ẹ ti dákọ rẹ̀ fún wa ọ̀rọ̀ wa mọ́ ọmọ là ń sọ̀rọ̀ wọ́n sọ pé téèyàn bá jẹ́ pé kò sí kan bá wà. Jésù kúnlẹ̀ bọ̀dọ̀. Jésù kúnlẹ̀ bọ̀dọ̀. No. Hello. Hello. Hello. bóyá àwọn tá a bá tún ní ìbéèrè ẹ̀yẹ́ ká dá kíní ẹ̀ dúró báyìí ó dàbí pé kíní ẹ̀ ti pọ̀ jù ló ń jẹ́ kó máa hàǹtì báyìí fẹ́rẹ́ ká fáwọn ẹ̀. ẹni ìfẹ́ nìkan bá ti béèrè ẹ̀ ká wá ká fi mú jòkòtò ní wá naam dákun wà. naam bisimilá. Naam, jazakumullahu khair. Ah, ah, ọlọ́run bá jẹ́ kí a rí àwọn àlùfáà wà ní orí ọlọ́run jẹ́ àríwọn pẹ̀lú ìdáadáa. Ah, ìbéèrè tọ̀dọ̀ tèmi wé ẹ dákun gẹ́gẹ́ bí àsìkò táwọn náà yìí lásìkò tí àrùn tí ó ń jáde ní orílẹ̀ yìí. Ìgbẹ̀yìn tí ó bá jẹ́ pé pẹ̀lú sábàbí rẹ̀ ni ó padà sọ́dọ̀ ọlọ́run wa tó sì jẹ́ mùsùlùmí bó ni a ti kírun sí tó sì jẹ́ pé wọ́n ní àgbùdọ̀ fi ara kára wa. ẹni tó náà bá ba lọ kádàrà pé ọba àjàkálẹ̀ àrùn eléyìí ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọba lọ. àkọ́kọ́ nípa nàbì sallallahu alaihi wasallam ti fi hàn wá ẹni tó bá jẹ́ pé àjàkálẹ̀ àrùn ló bá jẹ́ sábàbí ikú rẹ̀ yóò ní ìdájọ́ shahid lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá o. ṣùgbọ́n shahid tiẹ̀ ó yàtọ̀ síta ní tó kú ojú ogun lábala pé àwẹ̀ àfàsọ̀gbọ̀nyìn sí lọ́rùn láti solatul janaza sí lára ṣàhídì tí wọn ní wẹ̀ wọn ní ṣe solatul janaza wọn ní fásọ gbẹ̀yìn sí lára wọn ní ṣe solatul janaza sí ṣùgbọ́n ẹni tó bá kúrú àjàkálẹ̀ àrùn yìí wọ́n wẹ̀ wọ́n fásọ sí lára wọ́n tún ṣe solatul janaza sí lára. tọ́ tí a bá rí i pé talẹ́ni náà tó kù tí ọ wẹ̀ torí pé tọ́wọ́ bá ti kàn án ó ṣeéṣe ṣe sọ́lá táwọn èèyàn bá fọwọ́ kàn ẹni tẹ́ ìgbọ́dọ̀ fọwọ́ kan ara rẹ̀ bí wọ́n ti fásọ sí lágán ẹ̀rọ ó tún máa bá àwọn èèyàn ta ni ó ti ọ̀ afọsọ náà sí lábò lẹ́sìn fi sí lára tí ò bá rọrùn fún wa èyí tó bá rọrùn fún wa á ṣe èyí tí ò bá rọrùn fún wa ní ṣe nítorí pé òfin ṣẹ̀rí àṣọ ìpè al-maysur la yasqutu gbogbo ní tó bá rọ̀ wá lọ́rùn láti ṣe àní fílẹ̀ nítorí èyí tí ò rọ̀ wá lọ́rùn tẹ́lẹ̀ ìbá ti wá yé wa báwọn tó bá jẹ́ pé gbogbo ń tá wí kò lè ṣeéṣe wọ́n á gbókù rẹ̀ fún wa gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe ń lo òyìnbó nìṣẹ́ wọ́n á ní kẹ́ lọ gbé lẹ́dà báàgì wa tí wọ́n bá yín gbókù yẹn sínú ẹ̀ ẹ̀yin lọ gbé lẹ́dà báàgì wa wọ́n gbé e fún yín wọ́n á sì ti bá yín dá májẹ̀mú pé ẹ gbọ́dọ̀ tú ẹ lọ sí àwọn ọ̀fẹ́ bá yín jó ná báwọn ṣe ń jó gbogbo òkú yòókù ná based on your demand ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ tú sọ àwa náà ò ní tú àní tú so kò sí sọ́nà fún wa láti wọ ẹnu ẹ jẹ́ kí bó ṣe wà ẹ náà tába ti gbé kalẹ̀ á sì solatul janaza sí lára báyìí á sì solatul janaza sí lára kó tó di palọ̀ sí ilé ìjẹ́bù sójà tí ó bá rọ wa lọ́rùn láti sì solatul janaza sí lára ní ìgbà tí ó ń bẹ nínú lẹ́dà báàgì yẹn a jẹ́ pé lẹ́yìn tá a bá sin sínú sàárì rẹ̀ á wà sí solatul janaza rẹ̀ ṣẹ̀ sí la ilé ìjẹ́bù sójà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك